إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكفو الله سبحانه وتعالى أترى صلاة فنبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أيتي أما في برا وصر نيابي بوغام تياما يواتي أمدني دار البينة في مبكر الشيخ معروف أبي باير حفظه الله تعالى وصدد خطاه أبلغ سبحانه وتعالى كي أشاركم ìgbàdúwà tí mẹ́nà fún ẹni kọ̀ọ̀kan wá. a èyí tí a ma fi bára sọ̀rọ̀ ọ̀nà ni tí wọ́n pè ní adiu salaf fi Ramadan akọ́kọ́ ká pẹ̀lú gbólóhùn as-salaf ní èdè lárúbáwá wọ́n ní kullu man taqaddamaka min abaika wa dhawi qarabatiki ẹni tí ó bá gbáwájú nínú àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wa àbí àwọn òbí wa lẹ́ṣíwájú wa ní èdè lárúbáwá sọ́ráfù wa ní àwọn èèyàn báyìí ṣùgbọ́n ta bá ní káwò nínú ẹ̀sìn ìyẹn ẹ̀sìn Islam tánmà ní àwọn salaf ní tó túnmọ̀ sí ọ̀nà ní anábúwa Muhammad sallallahu alayhi wasallam àti àwọn sahaba ridwanullah alayhim àwọn tí wọ́n pè ní salaf àwọn ni anábúwa Muhammad sallallahu alayhi wasallam àwọn sahaba ridwanullah alayhim ajma'in àti àwọn àtàbìrún àti àtàbàrún tàbìrìn àwọn èyí ni sálàfù wa tàbá ní káwò technically eléyìí dẹ́ ni ó ń bẹ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ anábọ̀wà Muhammad sallallahu alayhi wasallam tó ní فإنه من يعيش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي عدوا عليها بالنواجين تمسكوا بها ẹni tọ́lọ̀n bá ní kí ẹ̀mí ẹgùn nínú yìí nínú ẹ̀yìn sàábé ni yóò padà rí àìkò ẹnu tó ṣe wípé ó pọ̀ jàntìrẹ rẹ̀ lóníranran lẹ́nu àwọn mùsùlùmí oníkò ilé yóò máa sọ̀yé yóò máa sọ̀yé fa'alaykum bi sunnati ìlànà mi dọwọ́ yín ẹdún ní máa أدوتي وسنة خلفاء الراشدين المهديين من بعدي عدوا عليها بالنواجذ تمسكوا بها إلا نوا تواجه خليفة ليمي لهم الدنيا ما بكنا أبو محمد صلى الله عليه وسلم ودي كما إكي خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم àwọn tó fi dájú lọ́nú àwọn èèyàn náà ni àwọn tàjọ lùgbà that is àwọn tí wọ́n juwọ́lẹ̀ fún mẹ́sẹ̀jì tí èmi Muhammad sallallahu alaihi wasallam ti mú mú wá khairun nas àwọn náà lórí jùnú àwọn èèyàn tàtọ̀ fún àwọn anábí ọlọ́wọ́ bá khairun قرني ثم الذين يلونهم لينا وتمتلئ أويني التابعون ثم الذين يلونهم لينا وتمتلئون أولين أتباع التابعين تابع شيء السنوة ibitati mamuesi walili Allah subhanahu wa ta'ala kuni fa in amanu bimithli ma amantum bihi faqad وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم الله سبحانه وتعالى نتبقى فنقبقى gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe gbàgbọ́ àti ànábì Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sahaba radwanullahi alaihim faqad ìtàdà wọ́n ti mẹ́nà ṣùgbọ́n fàyíntọ́wà lọ́wọ́ tàbá gúrí tí wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ fa innahum fi shiqaq wọ́n ma takun tó jẹ́ òdodo ni fàfẹ́fíkà umullah ọlọ́mọba subhanahu wa ta'ala tó rẹ̀ muhammad sallallahu alaihi wasallam ọwọ́ sanyọ́ al'alim ọba tó ṣe kún gbogbo nǹkan ọba tó nímọ̀ pa gbogbo nǹkan ilé yìí àti àwọn ayà mi bákaná àwọn àhàdísà náà buwa muhammad sallallahu alaihi wasallam tó ń sọ fún wa ìpàtàkì as-salafus ní àwọn ẹni ìṣíwájú wa nínú ẹ̀sìn yìí tó ṣe wípé àìtẹ̀lé ìlànà wọn òun ló fa tó fi jẹ́ pé àrùn rí ṣégeṣége àìkọ ẹnu ìmọ̀ takora wa àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ló jẹ́ kí ó pọ̀ láàrin wa ṣùgbọ́n tá a bá fi lè tẹ̀lé ìlànà wọn tó ṣe pé apẹnupọ̀ sórí tí wọ́n ń bẹ lórí ẹ̀sìn eléyìí yóò mú ìṣọ̀kan wá fún àwa mùsùlùmí so àwọn tó ń pè ní asọ́làf lélẹ̀ náà nígbà míì wọn alógbólóhùn sọ́làf tí wọ́n extend ẹ̀ kọjá àwọn generations mẹ́tẹ̀ẹ̀ta yẹn bí kádárùkọ àwọn àfáàmì tí wọ́n exist ní 4th century 5th century 6th century àti rẹ́bẹ́ lọ báwọn tó exist ní century tó lọ ìwọ̀n aláwọ̀ sára fún wọn níwọ̀n that is à ń wo níwò kó kí wọ́n ṣe àṣíwájú wa ṣùgbọ́n tó máa sọ pé àwọn asálàf àwọn náà ni asálàf sọ́ọ̀lìf kí anábúwa muhammad sallallahu alaihi wasallam kí ó sọ́rọ̀ wọn bákan náà kí ọlọ́run wa subhanahu wa ta'ala tí ó nínú al-Qur'an èyí tí a máa gbé ẹwò gẹ́gẹ́ bí kí mo ti síwájú náà ni hajji salaf ìmọ̀nà àwọn salaf kí lá ń pè ní hajjú òun náà ni ìmọ̀nà ṣùgbọ́n hajjú tí anábuwa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sahaba radwanullahi alaihim tí wọ́n dúó lé lórí eléyìí ni nǹkan tó ṣe wípé à ń tọ́ka sí tí anábuwa Muhammad sallallahu alaihi wasallam àtàwọn àwọn sahaba tí àtàwọn ọmọ kí wọ́n àwọn ẹ̀nà tàà mọ̀ sí atba'u tabi'in tí wọ́n dúlé lórí ẹ̀sìn ibi tí a ti mọ̀ mú ní olùjẹ́kẹ́ anábúwa Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún àwọn sahaba ridwanullahi alaihim èyí tí ó bá ṣẹlẹ̀ lásìkò àwọn sọ̀hábà rọ̀dọ̀wánúlá àlèyìn tàbíṣẹ́sìn òun náà lẹ̀sìn ìtàfíṣẹ́sìn òun lẹ̀sìn tí ẹ̀kan bá gbé nǹkan mí tó yàtọ̀ sí nǹkan tí àwọn sọ̀hábà rọ̀dọ̀wánúlá àlèyìn tí wọ́n ṣe lẹ́sìn tó gbé wá fọwọ́ pé hádìí wọn òun náà ni ìta gbọ́dọ̀ tẹ̀lé bó jẹ́ pé àwọn sàhábà radwanullahi alayhim wọ́n tẹ̀lé adiyu muhammad àwa náà gbọ́dọ̀ tẹ̀lé adiyu àwọn sàhábà radwanullahi alayhim àwọn tabi'un wọ́n tẹ̀lé adiyu àwọn sàhábà radwanullahi alayhim bẹ́ẹ̀ ni ó ṣe máa jọra wọn ṣùgbọ́n bá ti wó pé um rijal wa nanu rijal wọ́n lè sọ títí wọn aburú ńláńlá ni so ló jẹ́ wípé alimam malik rahimahullahu ta'ala ó ní ma lam yakun yawma idhin dinan falan yakuna al-yawma dinan ìtí ò bá ń ṣẹ̀sìn lásìkò àwọn sàhábà ridwanullahi alayhim kó lè jẹ́sìn ní àsìkò tíwáyé alimamu malik rahimahullahu ta'ala wọ́n wáyé àbí wọ́n bí wọ́n sáyé ní nǹkan bí 92 ọdí ọlọ́bà ìjírá so tó túmọ̀ sí pé nǹkan bí 80 something years lẹ́yìn ikú anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n bí imam Malik rahimahullahu ta'ala so wọ́n súnmọ́ àwọn tabi'un ṣùgbọ́n náà wọ́n tí wọ́n jẹ́ àwọn makéw fún àwọn tabi'un ni wọ́n wá so tí wọ́n sì pẹta bá sọ́rọ̀ pa àwọn sálàfù wa àsìkò wọn náà ó wà mẹ́ ṣùgbọ́n torí connection yẹn ni àwọn náà sọ fáwọn yẹn ike ma lam yakun yawma idhin dina fala yakun yawma dina in tí ó bá kí ń ṣe ẹ̀sìn ní àsìkò tí wọn kò lè jẹ́sìn lónìí ṣe lẹ́yìn ni àwọn mùsùlùmí la bọ́yé lẹ́nu wá fi fọ́ yẹ́lẹ́yẹ̀lẹ́ la pín yẹ́lẹ́yẹ̀lẹ́ la yà lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n yẹ ká máa ṣe iṣẹ́ láti máa padà sí ọkàn náà ni pẹ̀lú pé kí ni ká tẹ̀lé ètí anábọ̀wà Muhammad àwọn ẹni ìṣíwájú wa so kí ni ìlànà wọn fi Ramadan nínú Ramadan Ramadan ìkanú àwọn oṣù ti gbogbo wa náà ti mẹ́ni àmọ̀pẹ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé inna iddata shuhuri inda Allah ithna ashara shahran oṣù méjìlá ló ń bẹ lára oṣù méjìlá tó ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ba tọ́lọ́wọ́ba recognize òun náà ó jẹ́ oṣù àpọ́nlé ó jẹ́ oṣù tí ọlọ́run ọba fún lálùbáríkà ọlọ́run ọba subhanahu wa ta'ala oníṣàrù ramadan alladhi unzila fi al-qur'an hudan linnasi wa bayyinatin min al-huda wal furqan ọlọ́run bá ní oṣù ramadan tó ṣe wípé a sọ al-qur'an wal furqan kó ma jẹ́ nǹkan tí ó ma ṣàlàyé àwọn ọ̀tún yàtọ̀ sí òsì tí ó ma sí aṣọ lójú rọ́ tí ó ma sọ ìntójú òdodo fún wa ìṣpẹ̀rin tó wá tẹ̀lé ènìyàn yóò mẹ́nà hùdẹ́lì náà sí ọbẹ̀ yìí náà ti nẹ̀búdá wal furqan torí oṣù yìí ojú oṣù tí ó pàtàkì púpọ̀ tí oṣù yìí bá dé tẹ́bà sí ń bẹ́nu rẹ̀ nísìnyí nítójú olórí nǹkan tá gbọ́dọ̀ máa ṣe níbẹ̀ olórí nǹkan tá gbọ́dọ̀ ṣe nínú oṣù yìí òun náà ní ká gbààwẹ̀ òun ní ká gbààwẹ̀ olórí nǹkan ẹ̀ka ṣe ní hadi salaf fi ramadan min hadihim annahum yasumuna ala ash-shahr al-mubarak lára ìmọ̀nà كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله ني اشي او غيغا اشي لون ينفني انه شهر رمضان كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اشي غيغا ني انا ينفني كيف اشي لين اورا ينفوا تشواجوي ني كله وكوكو ní nǹkan tó ṣe rí pé gẹ́gbó ṣe ń bẹ nínú hadithi ìpé ẹni tó bá wù ní ó gbà ẹni tó bá wù ó lè mọ́ gbà ìgbà tó yá Allah subhanahu wa ta'ala sọ pé faman shahida minkumu shahra falyasum gbogbo òun náà ni àyàfi الله سبحانه وتعالى قني ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى أن انتي أبا شهره أو على سفر أدون بلوين يجو فعدة من أيام أخرى كل من يجو لا تقبع ni àwọn àsìkò ní àwọn ọjọ́ tí ó lè gbà nínú oṣù Ramadan yẹn yóò gbà ní àsìkò ní ṣe lè sọ fún wa wípé ọ̀ràn èèyàn ní kí agbáwẹ̀ bákanáà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti ká mọ̀kọ́ wọn tí wọn bá ní agbára àti gbà tó ṣe wípé wọn lè gbà rárá mọ́ ó ní wa'ala alladhina wọ́n ń fi agbára gbà dàtí sán á gbà ṣùgbọ́n nǹkan yà fẹ́ lè dá nǹkan ní ilẹ̀ sí wọn lára àbí á ti ẹ̀dá nǹkan ní ilẹ̀ sí wọn lára ní yóò pẹ̀kọ́ náà yà ní ìfọwọ́kọ̀ náà fún dàtí pẹ̀lú agbára náà fi ń gbà nǹkan yẹn ni Abdullah bin Abbas radiyallahu anhu bó ṣe sọ ó ní eléyìí ìkà tó ṣe wípé laysat mansukha wọn àti abrogate ayaj so ó ń kúròdù ẹni tó jẹ́ àgbàlagbà bákanáà ní ọkùnrin àbí ní obìnrin tó ṣe wípé láyẹsẹ̀ tí a ní àyẹ̀súmá fàyòtì ìmáàmì makana kulli yawmi miskina tí wọ́n lágbára àti gbàwẹ̀ wọ́n wà bọ́ aláìní on behalf of ọjọ́ kọ̀ọ̀kan so eléyìí ó jẹ́ lára adiyo salaf ó ní kí wọ́n máa gbààwẹ̀ inú oṣù yìí gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣiṣẹ́ ní ọ̀rin àwọn tí ọlọ́run bá yọ̀ǹda fún ìfẹ́ tí ò bá lè gbà látara wípé ó ṣe ìrìn àjò tàbí látara kó rẹ̀ ó gbà lọ́jọ́ mi àwọn tí wọ́n rẹ̀ lè gbà permanently àwọn ó máa ṣe fìdíà so àwọn àfáà ní wọ́n ní àwọn olóyún àti obìnrin tó ń tọ́mọ lọ́wọ́ tó ń fún ọmọ ní ọmú yàtọ̀ sí obìnrin tó ṣe pé débí fúdù ló ń fọ́mọ bẹ́ẹ̀ ni ó ń gbọ́mọ dání ṣùgbọ́n òun kọ́ ló ń fún ní ọmú débí fúdù ló ń fún ọmọ eré èèyàn bẹ́ẹ̀ yóò gbàwẹ̀ ṣùgbọ́n obìnrin tó ṣe yí ó ń tọ́mọ lọ́wọ́ ọmọdé ń mú ọyàn rẹ̀ ilé yóò mọ̀ wíkì nírú obìnrin bẹ́ àwọn àfá ní àbíká ní ọgọ̀rọ̀ àwọn àfá wọn nírú obìnrin bẹ́ kákàkálá rẹ̀ bákanáà obìnrin tó lóyún tó ṣe pé kò lè gbàwẹ̀ ààrẹ kan ni so bi ma ala wípé irú àwọn obìnrin méjèèjì yẹn wọ́n lè bọ́ aláìní káfojú ẹni tí ó ti dàgbà tí ò lè gbàwẹ̀ mọ́wọ́ wọn torí pé obìnrin tó lóyún ní ọdún yìí tí ò lè gbàwẹ̀ ó tún dọdún tó ń bọ̀ ó ti bímọ kò lè gbàwẹ̀ ọdún tó tẹ̀lé ó ti tún lóyún ọdún tó tẹ̀lé ó tún bímọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti bí ọmọ bíi méje àbí mẹ́jọ lóbìnrin àárí pé kìíní ó ti kúnlẹ̀ sọ̀rọ̀ gbẹ́gbẹ́ àwọn àfáà mi ní káwùwò gẹ́gẹ́ bíi ẹni tí ò lè gbàwẹ̀ mọ́ torí pàwọn tẹ ó ti pọ̀ nílẹ̀ èyí tó aṣòro fún láti sàn fún ẹni tó bá bímọ bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ lórí eléyìí àwọn àfáàkọ̀ kan wọ́n lo ọ̀rọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma wípé obìnrin tó ṣe wípé ó ń tọ́mọ lọ́wọ́ àbí àbúṣẹ́ni lọ́dọ̀ Abdullahi bin Umar náà bólóyún ṣe ń pa wípé wọ́n gbọ́ aláìmù ó wá sọ wípé irúbìn bẹ́ẹ̀ wà látẹ́kì bí òdísán padà ṣùgbọ́n eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọ́n ní iṣu pẹ̀lú àlékún pé òdísán padà yẹn torí kí wọ́n rí pé nǹkan yìí ó tako àwọn lòsóòsì tí a ó ń sọ yìí pẹ́ni tí ò bá lè gbòyẹ kó san padà ní eléyìí ló kọjá pé jùgbúrò àwọn afá ní ibi tí wọ́n lọ ní àti àwọn míì bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí masala تكريدي تشين كتي عبر الدليلوري والله أعلم نعم هذه الصلاة من رمضان أوني رتيان أبو محمد صلى الله عليه وسلم تسر أوني من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وركب رمضان لا سويت lára náà ni ọ̀rọ̀ rẹ̀ tó tún sọ wípé man qama ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ẹn tó bá fi lè ṣe qiyamul layl nínú oṣù Ramadan in tí ó ti síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ ó ṣàforíjì fún náà qiyamul layl ìkà tó ṣe bá encourage wà ṣe ní yẹ́bó ṣe encourage anábíwa Muhammad bẹ́ẹ̀ ni àdísì pọ̀ tó encourage wa ká máa ṣe kìyàmù lè so ṣùgbọ́n nínú Ramadan ká ṣe kìyàmù lè ní Ramadan èyí tí a mọ̀ sí tarawih eléyìí jẹ́ nǹkan tó Muhammad sallallahu alaihi wasallam a máa kíra ka mọ́kànlá nínú oṣù Ramadan ẹgbẹ́ ṣe máa ń kíra ka mọ́kànlá nígbà tí Ramadan ti wọlé gẹ́gẹ́ ṣe inú lẹ́nu hadithi ya wa Aisha radiyallahu anha ti al-Imam al-Bukhari yóò àtàwọn àfáàlá ní ìsinmi gbáwà ya wa Aisha radiyallahu anha ó ní ma kana rasulullah asalam yazidu fi Ramadan wala fi ghayrihi ala ihda ashara raka anam sallallahu asalam nínú oṣù Ramadan àti gbà tí ó ń ṣoṣù Ramadan kò ń kí ju rákà mọ́kànlá lọ so ìyá Aisha radiyallahu anha ó ní ìsọ́lì arba'an falatisal aw falatasal an tulihinna wa usnihinna ثم أربعا فلا تسأل عن طولهن وأسنه ثم ثلاثة يوكي mẹ́rin ó ní mẹ́rin tó gùn yóò tún kí mẹ́rin tó tún gùn yóò wá kí mẹ́ta tàbá gbogbo eléyìí ló fà tó jẹ́ pé a rínú àwọn àfá bí i sheik al-albani rahimahullahu ta'ala tí wọ́n sọ wípé ìkíkọjá mọ́kànlá eléyìí tako súnnà ni torí pé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam kò kí ń kí kọjá mọ́kànlá ṣùgbọ́n ọ̀rọ̀ tí a sheik al-albani rahimahullahu ta'ala tí wọ́n sọ yìí ó ọ̀rọ̀ tí ó takò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n sọ bákanáà ó takò ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí abẹ̀lẹ̀lọ́sọ̀rọ̀ àwọn mùsùlùmí wọ́n máa kí ju mọ́kànlá lọ ní èyí tá mọ̀ láwọn tàràwí fún wọn wọn ló pàtó jẹ́ pé tàbá wọnú sínú tìrìmìrì ìgbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n sọ in tí àwọn èèyàn yóò ibi 21 àbí wọ́n kí that is 20 pẹ̀lẹ́ àbí wọ́n kí 36 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹni imam Tirmidhi rahimahullahu ta'ala ni wọ́n mú wá débi pé wọ́n fi rin ilẹ̀ ipé kò sí àdàbí táàlì kí ni ó dípẹ́ lórí bí wọ́n bá ṣe ráìsì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àkíńkí torí wípé tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ kò ní pé salatul layl masna masna tẹbánkìrún lóru ẹgbìyànjú àti ṣeraka ẹni méjì méjì méjì ẹ̀sọ́lámà méjì ẹ̀sọ́lámà fàyídá àkọ́ṣe àdúkòmù sọ́bà tẹ bá wá ń kí lọ bẹ́ẹ̀ tó bá dìkẹ̀ tó wọ́n ń bẹ̀rù pé kí ni àsùbá àfẹ́wọlé o ni ẹ̀lẹ́wòtẹ́rù fàlìsọ́lẹ̀ wàhídá tó wùtìrìlá umar kàtàlá kẹniyàn kí ẹyọ ọ̀kan yóò máa jẹ́ wùtìrì gbogbo tó ti kí ṣẹlẹ̀ àmì nǹkan tí ó jẹ́nẹ́rà ní tó jẹ́nẹ́rà ní so ṣe ààfin tí ìyàwó aisha sọ ipé máa kànà rasulullahi sallallahu alaihi wasallam yazidu fi ramadan wala fi ghairi alẹ́ṣdá aṣíraraka ṣáà máa fi kọ̀yádà rẹ̀ wípé ààlè kíkọjá mọ́kànlá lọ a máa fi gbọ́ èyí tí ó jẹ́ tó jẹ́ nílá ẹ̀ ṣáàfi ọ̀sọ́sọ̀ rẹ̀ ni ṣe bá ṣe ṣe nìyẹn eléyìn tí ṣe kalabana rahimahullahu ta'ala ti yọ sọ alimadi bin taimiyya rahimahullahu ta'ala ẹgbẹ́ ṣe ń bẹ nínú àwọn fatawa wọn tí wọ́n ní ẹni tí wọ́n sọ yí pé kí kọjá iye nọ́mbà kan torí kánàlì sọ láàásálà kò ń kí kọjá yìí nọ́mbà yìí so ènìyàn ní láti sọ wípé bánàbí ṣe ń fàágùn náà lásìgbọ̀rọ̀ fàágùn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam a máa fa ìrun rẹ̀ gùn rákà mọ́kànlá more than 5 hours or so ní èkì so tàbáwọ̀ àwọn tọ́láwọn kí 20 rákà ní àgbáyé so 20 rákà wọn wọn àbí ìwé haram ni ni ó fi 1 hour 30 minutes kí 1 hour 30 minutes oníwé kí so gbogbo tí ń tí ra kàtán kí yẹn àbí pẹ̀lú ṣọ́fà tí ó tó jẹ́ tọ́tù fi kún ní tó jẹ́ 23 lápapọ̀ gbogbo ẹ̀yìn kò sì tí tó àsìkò tí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tí ó ma ń lò fún ilẹ̀mú raka tí ó ma ń kí. ìkanú àwọn sàábà anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam olóòrùn sallallahu alaihi wasallam ó ti bẹ̀rẹ̀ ẹ̀rún tó ṣe pé ńgbà tí ó bẹ̀rẹ̀ ẹ̀rún rẹ̀ ní ìyẹn ìrún òru tó náà jọ ìyẹn ó gbẹ̀rún lé Baqara lẹ́yìnbà tó kàfà sí àtàn òun ká lọ òun ká lọ òun wo kú tó bá débi ayé ọgọ́rùn yóò lọ fún rúkọ haram mọ́sá jùzíù kan o ni wọ́n èé kí tàràwí kan tí wọ́n dẹ̀ṣì lò 1 hour 30 minutes so anábúwa muhammad sallallahu alayhi wa sallam ó parí bákọ́ra ó tún mẹ́ni lé sóràtù nìsá ó fò alimuran ó wá padà wá sí alimuran láti wákà gbogbo ilé náà lórí rákà kan kò tí kọjá rákà so níbi kí sàbẹ̀ ní a òun gbèrò fún òun fẹ́ ṣe nǹkan burúkan abẹ́ pé kí ní nǹkan náà ó ló ń fẹ́ kúrò lẹ́yìn rẹ̀ so ló pàtó jẹ́ pé ṣékí sáré tẹ̀mí rahimahullahu ta'ala wọ́n ní à lè sọ wípé dandan ní káwọn èèyàn ká má kọjá mọ́kànlá torí pé àìkọjá torí bó ṣe máa ń fagún kìrà rẹ̀ gùn so láwọ̀ àlà ilé jẹ́ ìtí ó tẹ́wọ̀n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n dẹ̀ dúró lé lórí ṣùgbọ́n tó wá lè kí bánàbí ṣe ń kí yẹn tí ó kìrà kà mọ́kànlá tí ó rẹ̀ fagún rẹ̀ ilé yìí òun ló fi dá jùlọ ṣùgbọ́n tí yóò bá lè ṣe náà tó ṣe pé yóò kàkéwú díẹ̀ yóò ṣe kí ni yóò rùkú torí pé kò lè dúó pẹ́ yóò wá dé kíkí ni kí àwọn ràkàátì kó pọ̀ sí eléyìí àwọn àfá wọn gbà wọlé gẹ́gẹ́ bí alìmáàmù Tirmidhi rahimahullahu ta'ala bí wọ́n ṣe ṣe lálàyé so bákaná wọn rí lẹ́nu àwọn àhàdífì kọ̀ọ̀kan náà tó ṣe fọ́nrán ní sallallahu alaihi wasallam kí 13 bó tẹ̀ jẹ́ pé àlàyé wà àwọn àfáà ní ibi Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n ní méjì tí ó léyìn ni ìsílá tó bẹ́ẹ̀ náà so láti lè fi maintain pé 11 náà ni ṣùgbọ́n ní ṣókí 11 raka yẹn anábúwa Muhammad sallallahu alayhi wa sallam asába máa kì í bẹ́ẹ̀ náà àwọn ìgbàkọ̀ kan wà tó ṣe pé ó kí lẹ́ṣì sí ìyẹn bí kó kí mẹ́sàn àbí kó kí méjì ṣùgbọ́n so eléyìí ni àwọn ẹni ìṣíwájú wa ni wọ́n wá gùn lé lórí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbà tó ń kí kí ní inú àwọn Ramadanu kan bí on the 23rd àwọn èèyàn wọ́n lọ jọ ẹni ẹ̀ ìgbà tó di 24th kò jáde sí wọn àwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n mú bí ẹwọ̀rọ̀ òkúta kéékèèké láti lè fi gbáke nílẹ̀kùn

ẹ̀rù ń bà mí káyà mọ́ lọ sọ̀kalẹ̀ wípé ó ti di ọ̀rọ̀ yẹn fún yín láti lè máa kí ìrun tàràwí ṣẹlẹ̀ ìní tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bẹ̀rù fún àwọn sàhábà rẹ̀dọ̀ wọn láàrin Muhammad sallallahu alaihi wasallam pàtàkì lọ ní àsìkò Umar radiyallahu anhu ó rí pé àwọn èèyàn kírun nínú eléyìí máa join eléyìí bí i lórí kó like recitation rẹ̀ eléyìí máa join eléyìí bí i lórí kó like bó ṣe máa ń fa rákàgùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orí káwọn ìyàwó àwọn mọ́ṣáláṣí tó ṣe pé oríṣiríṣi jàmáà lọ so Umaru wá ń sọ fún wọn ala qari'in wahid kò kí a bá pa gbogbo yípo pé kíyàn kan máa lè dìí ilé ni umar fi wá àpọ́ǹtì Ubay ibn Ka'b kó máa lè dìí àwọn èèyàn ní èrò so bákanáà Tamimu Dari ó àpọ́ǹtì mú náà kó máa lè dìí àwọn so ní kama kíráka mọ́kànlá fún àwọn èèyàn náà ẹgbàwá kan wà tó ní pé onífọ́kí rákàá 21 fún àwọn yìí eléyìí náà ẹ̀dùwá tí ó ní àlàáfíà ni gẹ́gẹ́ bí àwọn afáṣìfin ilẹ̀ bó ti ẹ̀jẹ́ pé Sheikh Al-Albani ta'ala àwọn kan sí ààrẹ pé ẹgbà wáyẹn ó takò èyí tí ó rí rẹ̀ but àwọn afáàmì ti sí pé àsìkò kan ó mọ̀ oníkọmọ̀ tí rákà ó pọ̀ bẹ́ẹ̀ ni yóò jẹ pé àwọn èèyàn lè ṣe mi níbi tán wá ka kéwú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so gẹ́gbó ṣe rinlẹ̀ ní àwọn ìgbìmí eléyìí tí ṣùgbọ́n wọ́n rùn fún òfin jọ ìmú wọn so tó lọ jẹ́ pé ìgbà tí wọ́n rùn jáde sí wọn lọ́jọ́ kan tó ní wọn mọ́ṣe ń kí oní eléyìí tẹ́ ń èyí tó dájú ìdánikún bá lè sọ di ìparí òru tàbí kan bẹ̀rẹ̀ bí a bí àárín òru ni kan parí ẹ̀ sí bí ọwọ́ parí yẹni ò bá dájú ṣùgbọ́n yìí kí súnnà àwọn mùsùlùmí tó ń bẹ lórí ẹ̀ láti àsìkò yẹn ò ní pé ọwọ́ ìbẹ̀rẹ̀ òru àti sílẹ̀yìn so wọ́n lè wá fàágùn dé ìdájí òru wọ́n lè fàágùn sàríbá lọ tó anábíwa Muhammad sallallahu alaihi wasallam ó ti fàádé ìdajì òru rí nígbà tó fàádé láti sútù lé ìdákàndámẹ́tò òru fàádé ìdajì òru so nígbà tí ó ṣe ìyẹn ìkánná àwọn sàríta mọ̀ sí Abu Dharr radiyallahu anhu wọ́n sọ fọ́nà buwa Muhammad sallallahu alaihi wasallam parí wọn ike lọ́nà ilé òjíṣẹ́ ọlọ́run ẹni já kábẹ̀kọ̀ kúkú káfà agùn jẹ́dì tó wù yóò fi parí dàtí káfà agùn tí è parí sí bí ọwọ́ sáré anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó wá ń fún lésì padà wípé man sallama al-imam hatta yansarifa kutiba lahu qiyamu layla gbogbo ẹni tó bá fi lè kírun pẹ̀lú ìmáàmù hatta yansarifa tí ìmáàmù fi parí ẹ̀ ó parí ẹ̀ nídàájí orú ó parí ẹ̀ ní ìdámẹ́ta ilẹ̀ ìdákadámẹ́ta òru ní ó parí ẹ̀ ní àsìkò tó jú ẹ lọ kú ti wàlá ó kìyàmù lè wọ́n kọ fún wípé kí ni ó yẹn náà fíra gbogbo òru tó rí pé kí ni ó kì pẹ̀lú ìmọ̀ ṣe lè ìdẹ̀ ní àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe tí wọ́n wà lórí ẹ̀ títí di àsìkò táwọn yìí tẹ́lẹ̀ àwọn apá láti lè tẹ̀lé táwọn èèyàn ṣe bọ̀ wá ọ̀dà àwọn mí ní ẹ̀ẹ́ ẹni tó wọ́n mọ̀ kó ní agbára àti ṣe kó ṣe di ìparí o àti kó dìlé rẹ̀ di ìparí o eléyìí ni Umar rọ́dí aláwọ̀ ayọ̀ máa ń ṣe owó kí ń jọ́yìn jẹ̀máì ó kàn ni yóò kí ń fine ẹni tó wá kí pẹ̀lú mọ́múlẹ̀ ńládẹni tó fi gbogbo ohun kí hun ṣùgbọ́n ẹni tó dáa kí àsìmì ìfọ̀kànbalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò lè kóǹgàn fún rẹ̀ ń ṣe rẹ̀ àṣà kùránì tó ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò rọrùn fún òun náà ní ládẹ́ àti ti ẹ̀ lọ́tọ̀ sọ́lọ́pọ̀ tó jẹ́ pé ara wọn so ó bá yọ́ lójú lẹ́yìn ìmọ́mù tó ẹkọ́ wákan so ṣùgbọ́n gbogbo ẹ̀ náà lára wọn abdul salafi ara wọn tí ó kí pẹ̀lú wọn ní ìbẹ̀rẹ̀ òru àdàrà wọn tó ṣe pé wọ́n kí pẹ̀lú wọn tí wọ́n kí tí wọ́n ní ìparí so méjèèjì náà ni in ti exist náà àwọn ẹni ìṣíwájú kọlọmbà subhanahu wa ta'ala kí ó bá wá kẹwọn oríṣiríṣi ọ̀nà ni wọ́n fi tí alimamul Bukhari rahimahullahu ta'ala wọ́n sọ bọ́ ṣe máa ń kí fún wọn bí ká parí odidi Qur'an láàrin ọjọ́ mẹ́ta ní àtìlẹ̀ fi yan kìyàmù lè nínú Ramadan so anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní man qama Ramadan imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ẹni tí ó bá yẹn náfìlà ní Ramadan lẹni tó ní imani nínú Ọlọ́run subhanahu wa ta'ala tó lè ní imani nínú òfin yẹn bákanáà wà tí sáábán òun ṣe kùn ṣe pé torí ṣó ọ̀fù ló fi ń yẹn náà fílà pé káwọn ilé wa sọ pé ẹ̀mọ́ ní hafibu ní ẹ̀mọ́ ó ní ohun gan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ń sáábán lẹ́ni tó fi ń wá ẹ̀sàn látọ̀dọ̀ ọlọ́run له ما تقدم من ذنبي in tó ṣíwájú níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ ó ṣe àforíjì fún òru àbọ́sán nínú Ramadan àwọn ẹni ìṣíwájú wọn máa ka al-Qur'an púpọ̀ wọn máa ka al-Qur'an púpọ̀ wọn ló pàdó jẹ́ pé wọn nínú àwọn ẹni ìṣíwájú wa al-Imam Shafi'i rahimahullahu ta'ala wọ́n times that is lójúmọ́ kan wọ́n ṣe kàtàtẹ́yìn wọ́n parí Qur'an ní ẹ̀mejì lójúmọ́ ẹni ló pẹ́jẹ́lẹ̀ impossible bẹ́ẹ̀ ni ó pọ́sílù torí pé ẹni tó máa ń ka júzì Kùránì kan tó ń lo 20 minutes 25 minutes bóyá ó slow díẹ̀ ó lo 30 minutes ní tó ṣe pé ó ń ka ní kíkà pàǹkà lọ bẹ́ẹ̀ tí ó kì í ṣe kìrá àti tàdábùrù tó pọ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n kí rá pé òkè ó farabalẹ̀ ká ó lè lo 30 minutes 25 minutes tó bá yára ó lè lo 20 minutes so tàbá multiply ẹ̀yìn gbogbo ẹ̀ less than 15 hours ni less than 15 hours bí a bí 10 hours 12 hours plus 15 hours lẹ́ni yóò fi ka odidi Quran ni so ní èdè rẹ̀ ni a ní 24 hours so tó wá ṣe irú èèyàn báyẹ̀ mẹ́rin ó sun ní orin wákàtí mẹ́ta lójúmọ́ so tàwáwò in tí ó ní tó kù nínú 24 hours 21 hours tó wá rẹ̀ ń kà ní kíkà tó ń lo 20 ah, minutes àbí nkankan ó tún ọrọ̀rùn fún láti lè rí ṣe léyìí pé ó ká ó fi ṣe náfílà lóru ó tún ká ní kìíní so eléyìí ah, ó jẹ́ nǹkan tí wọ́n gbà látọ̀dọ̀ Imam Shafi'i rahimahullahu ta'ala in fact ó ti rí rẹ̀ pé Usman radiyallahu anhu pé ó fi odidi Qur'an ó fi náfílà lóru so eléyìí náà rí rẹ̀ bẹ́ẹ̀ ni al-Imam Bukhari rahimahullahu ta'ala àwọn náà wọn a máa kà ní ọ̀sán láàrin ah, sàárì sí ìkàṣò ìfọ́ ìpé wọn parí Quran bákanáà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìtí àwọn ẹni ìṣíwájú tó máa ṣe náà àwọn àfá ní wọ́n mú àwọn objections wá so lára objection ẹ̀wọ̀n ni pé kí bóòlá ṣe fẹ́ ṣe iṣẹ́ sítáwọn ẹnu èyí ṣe yìí bóòlá ṣe fẹ́ tú pẹ̀lú hadith anábúwa Muhammad sallallahu Abdullah bin Amr bin al tí ní anábíwa muhammad sallallahu alaihi wasallam sọ fún pé man qara al-qur'ana fi aqalla min thalathin lam yafqahu ẹni wá fi lè parí Qur'an tó ṣe wípé in less than three days ènìyàn nígbọ́yé ó parí Qur'an lórí Qur'an in less than three days kò nígbọ́yé ó láyé fẹ́ ṣe pẹ̀lú àdífi àti ìṣesí àwọn inú tí àdárúkọ yìí Usman ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà intervention bóò la ṣe fẹ́ reconcile méjèèjì àwọn àfáà ní àwọn kan gbà wípé kí ni ìṣìhádù àwọn sáàfì nìyẹn so ìṣìhádù wọ́n ti takò ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam ta ní tẹ̀lé eléyìí ni ọ̀rọ̀ al-Imam al-Albani rahimahullahu ta'ala yẹ́bí wọ́n ṣe fìrìlẹ̀ nínú sísílátù hadithu sahiha ìgbà tí al-Hafiz al-Dhahabi tí wọ́n ń ṣe tarjama Waqi' ibn Jarrah wọ́n wá ń sọ àwọn nǹkan so lára nǹkan tán sọ náà ni pé wọ́n ń parí Qur'an ní àsìkò báyìí báyìí so Shaykh al-Albani rahimahullahu ta'ala wá kọ́mẹ́ntì pé kí ní ó tako hadisi yìí ni so a ní kọ́ṣe wọn níbi nǹkan yẹ so pẹ̀lú tí a nàbọ̀ Muhammad sallallahu alaihi tó sọ ni pé man qara'a al ní tó bá parí alkùránì less than three days kò lè gbọ́ yìí so ṣùgbọ́n àwọn ọgọ̀rọ̀ àwọn afá àwọn ní ìṣíwájú àtàwọn mínà mutaakhirun náà wọ́n ní àwọn àsìkò tó bá jẹ́ àsìkò alfadila àsìkò tó jẹ́ àsìkò iyì àsìkò ọlá nínú Ramadan yìí so hadith yẹn ipe ẹmọ́ parí Qur'an ní less than days kò ní so torí pé ìlú ìtàkẹ́gẹ́kì ni kí a kó ọ̀pọ̀lọpọ̀ láàdá torípẹ́ tó bá fi lè ka alkọ̀án tó ka ara fi kẹni ó tẹ́ ń sin wọ́n fún ní láàdá mẹ́wàá ipò ka ẹyọkan Muhammad sallallahu alaihi wasallam ni imani láàdá mẹ́wàá ni ó ka ara fi kan alif láàmì mú ń alif that is kelmary kò ń ṣe harfu lásán Ah, harfu tí a náà gbígbà lérò mẹ́gẹ́ rí ibùn tẹ̀mí àrùnmáwòláwò ta aláṣẹ fún ilẹ̀ o ní harfu tí a mọ̀ sí kelma ní èdè larwa so kò ṣe harfu bí fi ìlà àlá àti bẹ́ẹ̀ lọ harfu pé kelma kan so alifu kelma kan ah, lam kelma kan mim kelma kan so wọ́n ni ládá tẹ́ni yóò gbà tàbá ní ká mọ̀ iye àwọn kelmas tó ń bẹ́nu al-Qur'an ládá tí ó kọ́ yìí sọ́rọ̀ àwọn àsìkò yìí iṣẹ́ sí àwọn sọ́láfù yìí ó ń ṣó wípé nǹkan tí ó ga kágbìyànjú àti gẹ́ta wọn yìí so tó bá di ẹ̀yìn Ramadan lápẹjúwe a lè padà síbi kásọ pé à ń ṣìkìrá àtọ̀dábọ̀ ṣùgbọ́n Allahu a'lam a lè gbọ́rọ̀ àwọn ẹ̀yìn ìṣúwájú pàtàkì lọ́gbọ́ ti di pé wọ́n pọ̀ tí wọ́n so àkàrẹ̀ ráwọn sàhábàr dọ́wàmílá tí wọ́n ṣe àwọn tàbí ohun tí wọ́n ṣe tọ́pọ̀ sẹ́lẹ̀ àti gbára nìyí o ma ń ṣòro torí pé àwọn ẹniwọ̀ yìí àwọn ni wọ́n bá ànẹ́gbà Muhammad sallallahu ẹlòmí lè gbìyànjú àti ká tí ó kà tí ó kọ̀tí ẹ̀ súnmọ́ ká pẹ̀lú tàbábùrù náà ilé iná orọrùn fún àwọn èèyàn ní dáadáa so àwọn adìs salaf ilé inú Ramadan so man qama Ramadan imanan wa ihtisaban ghufira lahu ma takàdáma min tánbí so a gbìyànjú àti ṣe qiyamul layl bákanáà ká tún máa ṣe qira'atul Qur'an na unlike pé kó ṣe rí pé ní ìgbà tí ó kìí ṣe inú Ramadan ẹlòmí àwọn kan ní yóò bízi ààrẹ pẹ̀lú sọ́rọ̀ tó fún maka al-Qur'an àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní àwọn ṣe olóore kò ní ṣe yẹn yóò bízi ààrẹ pẹ̀lú kan ní bí kálà ń wo eré bí kama gbọ́gbọ́kúgbọ́ kama sọ̀sọ́kúsọ kama bàwọn èèyàn jẹ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ohun tí ó Muhammad sallallahu alaihi wasallam ọlọ́mọba subhanahu wa ta'ala kò ní kankan tí ó fi àwẹ̀ that is e, e, kò ní kankan ṣe pẹ̀lú àwẹ̀ tó ṣe pé èyàn gbà tó ṣe pé èyàn ṣe kọ́ọ̀lù zuru èyàn ṣe amalu zuru àwọn nǹkan tí ó dá ó ń sọ àwọn ìwà burúkú ó ń wù bákanáà ẹniyẹn ni ó ń wù àwọn ìwà bàjẹ́ sanin sallallahu ẹni tí ó jẹun kò mú olóngbáwẹ̀ ṣùgbọ́n ní ìyẹn kò fi àwọn ìwà ilẹ̀ ìsọkúsọ ìmá jẹ́rì ìké ìmá parọ́ ìmá àbàwọn èèyàn jẹ́ àti lẹ́rẹ́ lọ́kù fáwọn nǹkan ẹ̀ẹ́lẹ̀ ṣeré èèyàn bẹ́ẹ̀ wọ́n kọ kalẹ̀ fún pé ó gbáwẹ̀ ṣùgbọ́n láàdáa tí ládátá fún àwọn aláwẹ̀ lè mọ̀ ìgbà ó ti pẹ́yìn lórí kó bá ṣe torí bọ̀rú àwọn kan bá ìṣe ṣe ilé ìlòpọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọ́n ní ẹni tó bá ṣe ìfìyàbò àwọn èèyàn ni tó wá ìpàwẹ̀ ọ̀ràn yẹn ni ó gbé kúrò fún ipé kó gbà àwẹ̀ ìyẹn kúrò ṣùgbọ́n lákàtà àwọn aláìmú gbà kò ní ilé ìlòpọ̀ tó jẹ́ pé Imam Ahmad rahimahullahu ta'ala ó ní laukana tó zílà tó fọ́pẹ̀ ma kánà lánàsùn tó bá ṣe pé èyí tí a bá ṣe gíbà àwọn ti bàjẹ́ ní ipé yìnbá kò sẹ́ni tí ó láwẹ̀ ní torí pé wọ́n wí ọ̀dẹ̀ ọ̀dẹ̀ yàn ká kó sí nǹkan yìí ṣùgbọ́n ta bá ní gíbà sí oporish méjì gíbà muharrama tó ń pé nǹkan yẹn gbà wọlé bó ẹni yẹn ni ó jẹni tó ń fún ìrújú káàkiri tó ń ṣe bídí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ní láti pàkíyèsí àwọn èèyàn fọ́ọ̀lù fún èèyàn báyìí ẹmọ́ gbàtànjẹ́ ibi báyìí à ń gbìyànjú àti ni àǹfààní ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ju àǹfààní títí ẹ lọ ṣe léyìí ó máa jẹ́ nǹkan tó ṣe wípé ó jẹ́ ọ̀ràn èèyàn fún gan láti ṣe ń wọ́n náà ní pípò orí ìbàjẹ́ yìí ó dákẹ́ lórí ẹ̀ so ló jẹ́ pé àwọn sáàfì láyò fọ̀rẹ̀kúnà lè Ramadan wọ̀ rẹ̀ yìí tó bá di pé kí ni kí a ṣe tàbílù fún àwọn èèyàn tí wọ́n ń pèpè sí bí àǹkan so yóò kí ṣe rí báyìí so ló jẹ́ pé àrí nǹkan tí ó pàtàkì ṣùgbọ́n kí ẹ̀kan jòkó kápẹ̀ máa sọ kí ní ṣe pé torí ẹlòmí wọn alọ jùkó sí mọ́ṣálásí mọ́ ṣe tìláwà mọ́ ṣe kiri torí pé kíni wọ́n ń sá fún pé káwọn ṣe kí ìbá àwọn èèyàn wọ́n sá fún pé kí àwọn ṣe kí ìbá àwọn èèyàn so lára àwọn nǹkan tó ṣe wípé àwọn salaf tí ó tún jẹ́ ájì wọn tí wọ́n máa ń ṣe òun náà ni wọ́n a máa ṣe ẹ̀rìtìkáf nínú oṣù Ramadan ṣùgbọ́n ká tó lọ sí ẹ̀rìtìkáf ní àkàbọ̀ síbi pé ìmọ̀ tọrẹ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam a máa tọrẹ púpọ̀ nínú oṣù Ramadan gẹ́gẹ́ bí Abdullahi bin Abbas radiyallahu anhu lójí sọ nínú hadith al-Imam al-Bukhari àtàwọn mìíràn gbàwà so ipi anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam huwa ajwad min ar-rih al-mursala ó tọrẹ jàtẹ́gùn lọ so anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní وكان ah, ajúwòdù máa yẹ kún fún Ramadan oní Ramadan a nẹ́sọ̀lọ́ asálám ni ó máa pọ̀rẹ̀ṣù wàkánà ajúwòdù máa yẹ kún aw wàkánà ajúwòdù máa yẹ kún gẹ́gẹ́ bá àwọn fún náà oṣù mọ́ṣẹ́láyé fi Ramadan inú Ramadan ló máa ń pọ̀rẹ̀ṣù so ó ní anábọ̀ Muhammad sallallahu alayhi wasallam ó ní hina yalqa Jibril bàtí Jibril wà bá wọ̀kánà yẹlkọ́wú fi kulli laylatin min Ramadan gbogbo oorun Ramadan ni Jibril ma ń bá nígbà Muhammad sallallahu alaihi wasallam fọ̀yídarísù Qur'an yóò máa rí áṣì Qur'an ìtìlánàbí sallallahu alaihi wasallam ní òru Ramadan yóò máa rí áṣì Qur'an ìtìlánàbí sallallahu alaihi wasallam eléyìí evidence mi pé kò sí nǹkan tó burú níbi contrary to nta ah, ni mo sọ pé ní oṣù Ramadan a oṣù tó ẹ̀ka náà kakura nìkan ẹni so agbọ̀rọ̀ àtẹ́ndì agbọ̀rọ̀ mọ́ organized lecture náà wọ́n mọ́ fọ̀rọ̀ kan Imam Malik àrùn kalam náà ẹ̀sẹ̀ kò la lọ́dọ̀ Imam Malik náà afáàlẹ̀ decide pé òun fẹ́ mọ́ ṣe kọ̀kìrátù Qur'an ìbàdá àti ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun fẹ́ ṣe tadris nígbà tàbá ti ráwọn èèyàn kan tí wọ́n ń ṣe pàtàkì lọ kawáwò lórí nẹ́ẹ̀tì nífi àwọn èèyàn ni wọ́n bọ́ ni wọ́n ń ṣe lecture ní àsìkò kan sí kejì ní ì tí ó rí bẹ́ẹ̀ ní outside Ramadan so táwọn kan máa wò kókè àwọn kan tí ń ṣe uh, fardu kìfáyà ni àwọn kan tí ń ṣe so káà mọ́ ṣe àbí káà náà fi sinmi àbí káàtì ẹ̀ tó fi àsìkò Ramadan ó mú ní àsìkò tó ṣe pé yóò tún mọ́ ṣe mọ̀rọ̀ ọjà àwọn kan tó ti kàtẹ́lẹ̀ àbí láti láìpọ̀ jùmọ̀ òtù àwọn nǹkan tó ṣe pé èyàn ti sọ tẹ́lẹ̀ káàsọ̀tán níbi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fíkíù ní ó mọ́ tuntun wò mọ́ tún wò ṣó ṣì rí bẹ́ẹ̀ ṣé ò rí bẹ́ẹ̀ ó ti pé ìkọ̀láṣì ló fi ń ṣiṣẹ́ ṣẹlòmínú àwọn wọ́lọ́kọ̀tìlẹ̀ èlú àbínú àwọn mọ̀ṣáìk àti wọn alù àsìkò fún eléjì ní Ramadan jìbí ìlàmà pàdé ànàbí Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo Ramadan fàyídà ríṣù wí Qur'an yóò rí áti Qur'an ànàbí Muhammad sallallahu alaihi wasallam ó ní wàlá Rasulullah sallallahu alaihi wasallam ajíwájú lè kọ́ ìrìnà rí ìlmùsàlá ànàbí sallallahu alaihi wasallam ó tọrẹ ju àtẹ́gùn lọ so ọrẹ kíta ní Ramadan kò jẹ́ nǹkan tó ṣe pé àtúmọ̀ ṣe torí àwọn èèyàn oṣù ṣàwọ́l ló yẹ kó yọ sọ́dọ̀kọ̀ rẹ̀ yẹ zakatulẹ̀ ọ̀rọ̀ yìí yóò wá mọ̀rànmọ̀ tètè yọ nínú Ramadan tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tètè mú sọ́dọ̀kọ̀ tó yẹ Ramadan wa mú Ramadan tó yí pé oṣù yìí jẹ́ oṣù tó ṣe pé ó pàtàkì púpọ̀ èyí tí ó da kò ní kó kí èèyàn yọ máa dìlé rẹ̀ di Ramadan ibẹ̀ yẹn tó ti ń du àwọn kẹlẹ́kọ̀ọ́ wọn yes ẹ̀tọ́ wọn ní tí ọlọ́run ọba tó ṣe tó fi ṣe ọwọ́ rẹ̀ so kò yẹ kó ti lé rẹ̀ àfi tó wá ní ìdí pàtàkì lókù tẹgbẹ́ kò bíá kò rí yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò kẹ ọkọ̀ tó ń tàbí yọ ń bẹ fún wáyé náà mo fẹ́ jọlá rọmọdán fẹ́ jìlẹ̀ jẹ rọmọdán kò dá ó ti ń dìnnà àwọn kan ní ẹ̀tọ́ wọn ṣùgbọ́n kẹ ó tètè yọ eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó jẹ́ pé al-abbas ọkọ̀ anábọ̀ muhammad sallallahu alaihi wasallam anábí a máa gba zaka ọdún méjì lọ́wọ́ rẹ̀ in advance láti lè lòó fún àwọn tó wọ́n nídi èkìní e, so lẹ́yìn yẹn ni àwọn sàdákà pàtàkì lọ́wọ́ àsìkò tá wà yìí ni tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn àrá ìlọ́bíṣẹ́ wọn dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni àwọn employers wọn wọn àlè sanwó fún wọn torí pé employers náà rówó

gan inú Ramadan tọ́rẹtọ́ ilẹ̀ àníbì sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ náà ṣùgbọ́n ní Ramadan yóò tún ṣàlékún rẹ̀ bákanáà lára ájú salaf oníkẹ́ tó bá di the last 10 days wọn a máa tún ṣe àlékún ìjọsìn àníbì Muhammad sallallahu alaihi wasallam di last 10 days ní iye ó pàwọn ìyàwó rẹ̀ tí náà kò ń ṣọ̀rọ̀ ẹ̀yàn ṣùgbọ́n ìṣesí àníbì Muhammad sallallahu alaihi wasallam torí pé kí a èèyàn tó tẹ́jú súnmọ́ ọlọ́run bá sí i tó jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam wọ́n ní idha dakhala al kí ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù wọlé o ní shaddal so that is yóò dé kí ní dáadáa ọ̀rọ̀ kú bí a fẹ́ súnmọ́ obìnrin mm, mm. lára ẹ̀dẹ̀ ní pé kí ni wà áìkọ̀ àhàlá àwọn ìyàwó náà pẹ̀gbìyànjú ẹ̀ṣàlùkú so anábì a máa ṣe lè in fact anábì a máa ṣe lè wípé yóò ṣe itikaf tí ò ní mọ́ lọ káàkiri ìta tó ṣe pé yóò pàṣọ fún mọ́ṣáláṣí tó bá di òru 21st òru 21st àti sẹ́yìn bàtà bá gba àwẹ̀ 28 tán ta fẹ́ mú ọjọ́ mi àdẹ̀mọ̀ pé òru wá bí 4 so òru 21st anábì sallallahu alaihi wasallam yóò wọ inú mọ́ṣáláṣí pé kò ní jáde ń bẹ́ fún nǹkan pàtàkì fún nǹkan pàtàkì àwa ṣe é tó ṣe pékè ní tí oòrùn èèwọ̀ ní ìparí àbí àwọn àfáà mi wọ́n ní títí di àṣùbá ṣùgbọ́n kókò bẹ̀rẹ̀ wípé àmìsọ̀lá sára ní oṣù ni wọ́n ṣe Muhammad sallallahu alaihi wasallam ọdún kàlà náà bí oṣù ti ká fún nínú Ramadan kí ló pàtó ìrẹ̀ òní pé àwọn ìyàwó náà wọ́n gbé tẹ́ǹtì sínú mọ́ṣáláṣí kálùkù ẹ̀sìn tàtẹ́ǹtì eré eré pélé tàtẹ́ǹtì òun náà lọ gbé tẹ́ǹtì wọn nẹ́sọ̀lá sẹ́gbà torí kí ní ààbíra ìrẹ́ náà ṣé orí náà náà wá báyìí nẹ́sọ̀lá sàlámì ní kọ́tùkọ́tùkọ́tù ànábì gan fún so eléyìí sọ fún wa pàtàkì Ramadan àti náà lára àwọn issues tó ṣe yí pé ó máa ń ṣẹlẹ̀ ó náà ní nínú ọ̀rọ̀ ìtìkáfì àwọn àfáà ti sọ oríṣiríṣi a nínú àwọn àfáà tán ní àà ah, ìtìkáfì lè ṣe àfin mọ́ṣáláṣí mẹ́ta nìkan almasjid haram ní makka àti almasjid nabawi ní majina àti masjid ah, al-bayt so masjid al-bayt so eléyìí ara àwọn àfáà ti ilé ìnira Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n lè lùgẹ́ bí ẹ̀rí bí ọ̀rọ̀ àwọn nínú àwọn salaf bí Sa'id al-Musayyib àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkẹ́lómi sọ pé kí ni láti káf ìlàfí masjid nabi a ń ṣe ìtìkáf al-maqdis tó ń mọ́ṣálásí annabi suleiman alayhi salatu wassalam àbí annabi yaqub alayhi salatu wassalam náà kí a bá wo eléyìí a rí pé ọ̀rọ̀ sa'id musayib àtàwọn míì náà tí wọ́n sọ náà ó ní hadisi kan tó wá ó ní abdullahi bin mas'ud radiyallahu anhu àti hudhayfah bin yaman radiyallahu anhu hudhayfah sọ fún abdullahi bin mas'ud tẹ́bọ̀ṣí ń bẹnu sunanu bayhaqi ike akúfan dẹ́yìnà dárí wa dárí àbí musa al-ash'ari àwọn gan tí wọ́n tó láàrin ilé rẹ̀ sílé àbú musa al-ash'ari tán bẹ́ẹ̀bẹ́ni ike ṣe omo òhun bẹ́ẹ̀ni tẹ́jìká ní sọ láti káfẹ́ ìlàfil masáàbí sálàáfà أقول شيء كاف آه، في مشلا جميتا هنا عبد الله بن مسعود وافو يسفون ويقول لعلهم أصابوا أخطأتا هنا شيء كاف هنا قصمي بكيني هنا رأيت وأخطأتا وجد مستيك بكنا وحفظوا نفسي وما ظلوما وبعدي so وذي فلا ìbìyàn máa kò sàn kẹ́kọ́ mọ́ sáwọn afẹ́àmì ibi ṣe kàlàbánà rahimahullahu ta'ala wọ́n ni ó ti sọ pánàbí sọ sọ yẹn ṣe pé kí a lè ṣe ti ká ẹ̀yàfi mọ́ṣíláṣí mẹ́ta rẹ̀ náà hadith yìí a ẹnu àwọn àfókù lórí sí ààrẹ àti báńfẹ́rin àwọn ṣe kàlàbánì àwọn sọ̀hárà rẹ̀ wọ́n lè ṣiṣẹ́ pẹ̀lú hadith yẹn bẹ́ẹ̀ aláwọ̀ àtàmì sọ pé àdíf ni ẹ ó lẹ ilé ikọ̀ ni àsìkò tí a mọ̀ sọ̀rọ̀ ń pa bó olóṣèlú bó ní òṣèlú ṣùgbọ́n aráwọn àfá àtúnṣe wọn ni ta'ala ìkan ọmọ tí wọ́n kọ tíra kan lórí tó ṣe pé òun sọ pé hadith ni ó wà sahih mawqufan bí Ubayd bin Yaman radiyallahu anhu so ẹlòmígbà kó wà sahih marfu'an ṣùgbọ́n kí ni ìtumọ̀ rẹ̀ so àwọn àfá pọ́pọ̀lọpọ̀ dúnlé lórí onígbé itikaf a lè ṣe gbogbo mọ́ṣálásí tàbátẹ̀lẹ̀ kí mọ̀ jẹmọ́ rẹ̀ ilé ni alimamu Bukhari na fi múṣà ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìtìkáf ní òun mẹ́wàá tó gbẹ̀yìn wọlé ìtìkáf fil masajidi kulliha bákanáà ìṣẹ̀lẹ̀ ìtìkáf ní gbogbo mọ́ṣálásí náà ẹnu àwọn àfáà kò lórí pé ọ̀ọ́fẹ́ kò lórí pé ọkùnrin kò lè ṣe ìtìkáf ní mọ́ṣálásí ilé tó ń bẹ̀nu ilé bí tí yàn fi ilẹ̀ kó wá ah, bí ìrísìn àsìkò lockdown àbí nǹkan kẹta àwọn èèyàn wà lápẹjú èkó kí a lóun fẹ́ gbé síkò fẹ́ ṣe itikaf wọ́n bá pípín ṣe itikaf ní ṣóbìnrin lè ṣe so ilé iná ọ̀pọ̀lọpọ̀ gbà pé obìnrin náà lè ṣe contrary to tí àwọn hanafi àti iye wọn dúró lórí àbíkárí Abu Hanifa so ipé obìnrin lè ṣe itikaf ní ilé àdẹ̀rún àwọn mínà náà Maliki àtàwọn mí ti ṣe kan gbà pé obìnrin lè ṣe itikaf ní ilé torí pé ìrun jẹ̀mọ́ òun ṣe ọ̀rìn fún tẹ́lẹ̀ náà so ṣùgbọ́n ìtìkàrọ̀ wá rẹ́ ṣe inú mọ́ṣálásí òun ni àṣìwọ̀n tó máa kí fún ẹ̀fíl masajid so Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n kọ́mẹ̀tì orí eléyìí wọ́n ní ìgbà tí àdífì tó bá ti lálàáfíà ó yẹ ká dúró ti ẹ̀ẹ̀kan ní àfáà kan olówó àfáà kan ọ̀sán hmm, ó kọ́ sí ìgbòkó sí pé wọ́n rí so tí wọ́n ṣe pé nǹkan tó rí ọ̀ràn yẹn nìkan lò so tó rí eléyìí àwọn gbà ìpé kí ni àdíf yẹn àbí àyà yẹn wà ń túnmọ̀ ápùsù nàbí masajid àyà tó ṣe tó jẹ́ àmàni ṣùgbọ́n èyí tó kà sọ́sọ́ rẹ̀ kò náà ní àdífì láti káfà ilá fi masajid àfàlàsà bákanáàrí èyí ń tráfù kún bẹ́lọ̀ bá dáa bẹ́ẹ̀ lọ ṣe lọ́wọ́dà wà ló ń lọ ìgbò ṣe pé ìkànnà ọmọ ṣe àṣìlẹ̀ tààrẹ fẹ́ntẹ́ ìbẹ̀rẹ̀ ṣe ti káàfù ní òtìsùn ó sún mọ́ tó wáyé pípọ̀ òun yẹn ló ń lọ ní dàfis mọ́kà nàìjíríà yóò fẹ́ ṣe bí ìrìn àjò ọ̀ṣọ́ àbíẹ́kú bá ń gbé ni so àdísì eléyìí wọ́n ní ìṣìlò fi wọ́n sọ yìí kò sọ́yẹ̀ ni hadith láti káfẹ́ láti masáàbí sàlàfà kò ṣe wọ́n sọ́yẹ̀ kò sọ́yẹ̀ ẹnu okò lórí ẹ̀ àwọn míì náà wọ́n tún gbà kó wọ́n sọ́yẹ̀ wọ́n gbà pé tó sọ ni pé láti káfà káàlì that is ààrẹ rí ti tó pé ìlàbí masáàbí sàlàfà àfikọ́nà mọ́ṣáláṣí mẹ́ta yẹn yẹ́ bá ṣe máa rí pé kí ni láì mánà lè mánà tẹ́lá ẹni tí ó lámọ́ náà ẹni ò ní mẹ́rin ẹ̀tí kò sí mẹ́rin tó kú fún láàkọlátà lè hádàrà ti pàrán sọ ìtúnmẹ́ ni pé kó mọ́ kí un nígbàtí oúnjẹ bá wà nílẹ̀ tó bá lọ kí ń kọ́ ìtúnmọ̀ pé kò ní irun yẹn ṣùgbọ́n ládáyẹ kò ní pé ṣẹ́kàlá albani rahimahullahu ta'ala rọ́dà hannun zaman àwọn náà túbá ìtẹ́lẹ̀ ṣùgbọ́n àtọ́ tó wà jíjẹ tó tuntun wò náà òkun mú kiri ẹni àgbọ̀rọ̀ ṣe àti ṣkùn ṣe pé kò pé kájínà sí rẹ̀ kama ṣe torí pé ọ̀rọ̀ yẹn klẹ̀ ni náà pásọpọ̀rọ̀ yẹn klẹ̀ àwọn ilé máa gbà bin Masud àti kọfẹ́ ìfún yamá tó gbà nífẹ́ wa ẹni wọn jọ kò lè sọ bin Masud eh, ah, àti kọfẹ́ ìfún yamá ni ó ṣe gbà bẹ́ẹ̀ bákan náà Abdullahi bin Abbas radallahu anhu gẹ́gbẹ́ ṣe lẹ́nu sọ́nà bẹ́ haki ó ní ìnà abúgbàbà al'umuri ilallah albida ìtọ́lọ̀wọ̀n ọba tó ní kò ìrà fún ìrọ̀ òyìn dídá wọ iná nínú albida yìí al'aitikafa fil masajidi lati fi dùn lára bídí àníká ma ṣe aitikaf mọ́ṣáláṣí ilé ó túnmọ̀ sí pé ṣe masala tí ma ń fa ìlú láàrin àwọn èèyàn ni ẹlòmí ma ń fi lè láti lè fi wọn tàlàfí ẹlòmí pé yá ah, ẹni yìí nìkan sálàfí sálàtúnkùn hmm. àwọn iṣu tó ṣe pẹ́nu wọn afọ́ òkò lé lórí àwọn afá súnmọ́ là ń sọ pẹ́nu lé lórí ẹni tí ó ṣe tẹ̀gbìrì rẹ̀ ni kọ́sọ̀tán ìlàkọ́mẹ́tì alẹ́ ìfẹ́jà so a ní opó kẹ ọmọ ṣe báyìí ní ládábáyìí báyìí kó mọ́ kírun gan ọmọ ń gbáwẹ̀ ẹgbẹ́ mọ́ṣẹ́ tó wá sí pé yẹn ni àwọn kàwárìṣì ní ẹjẹ́ ìsìn yẹn ti bọ̀nyí òzọ́rù pé ẹ̀kan fún ẹlẹ́ excuse torípa ní wa Muhammad sallallahu alaihi wasallam ó yóò mọ̀ fojú kéré ìrun títí wọn tó wà òbí

lẹ́yìn àdàràtú látúlẹ́nà àtúlẹ́nà ń kọ́pa ráṣì tí ma ń bẹ láyé pààyàn ti jáde ìpa púpà ní ma pa wọn so ló jẹ́ pé kí àyàn sọ pé àà ah, ẹni tẹ́lẹ̀ sọ̀rọ̀ ìgbésù yẹn ló ṣe wípé ó ṣe jihadi kìíní kan ẹni tó ṣe kó gbáwẹ̀ kó mọ yẹn lẹ́fílà áfíìsì ni gbogbo àwọn àmì sọ lásán ti ṣàlàyé ẹ̀ tẹ́lẹ̀ fún wa الصرفية بعد إقامة الحجة يبدع أن يوني بدعا ثاني كلاني بدعا قلت أسكو يورا سنونا ركنا سكو بدعا ويش بدعا مكفراني قلت أسكو لما بولي شافوريجي فلايش لا في عجيه ṣùgbọ́n torí àǹfààní àwọn èèyàn kan mọ́ rọ̀ tẹ̀lé kan mọ́ lọ ṣe tó ń ṣe yẹn àǹfààní ọgọ́rọ̀ ojú àǹfààní ọlọ́dọ̀dọ̀ wọn ilé ìlàwọ̀ ẹni ṣíwájú ni wọ́n fi so ọ̀rọ̀ lórí itikaf masala tí kìláfún bẹ̀lẹ̀ wà ní a àyí tó jẹ́ àṣọwà oníta àlèṣọ́ itikaf ní gbogbo mọ́ṣàṣínwá tí ń kí jẹma jẹma àwàkátí máa àlèṣẹ́ ẹni ló bá ṣe yóò jáde lọ kí ìrun júmà tí ó bá di àsìkò júmà àwọn afẹ́bẹ̀ẹ́ sọ pé kó jẹ́ kọmọ́ṣẹ́lá ṣe jámíù ni ó ti ní láti jáde lọ kí ìrun omi láti lọ sáti lọ kí ní jùmọ́ sàwọ̀sán ní wọ́n mú yẹn ṣùgbọ́n ìtọ́ ọ̀pọ̀lọpọ̀ wà lórí ẹ̀ náà ni ìkanu méjèèjì so ikú ṣáṣí mẹ́ta yẹn àwọn tí wọ́n mú yẹn wọ́n kéré gan-an jìdà then hadithi tán ní ṣe rí hadithi wípé kìláàfù ń bẹ lórí wípé ṣé ìtumọ̀ rẹ̀ òun ni abdọ̀líyà ló sọ àbí ìtumọ̀ rẹ̀ ni wípé kò síhà náfíù síhà àbí náfíù uh, alkamal oníkan tí ó ń sọ torí tí àwọn ènìyàn ṣíwájú tí wọ́n bá wà lórí àwọn issues àbí tá bá pọ̀ sí táàrí clear evidence láti nọ́kẹ̀ ó bẹ́ta kí yẹn lọ pẹ̀lú ìrìn ó fi yẹn lọ́kàn balẹ̀ torí pé nǹkan tí wọ́n ṣe bọ̀ lẹ́sìn a nọ́kì in tí àwọn afrogba ṣe lára clear evidence ní kárí aya bí àjíǹtì tó sọ̀rọ̀ then àtúnwárí ìṣesí àwọn sàhábà tó sọpọ́tì ìtí alukùránì sọtaris ó túnmọ̀ sí pé àwọn tẹ́lẹ̀ tún lọ́nà míì kí ni wọ́n lè máa ó lè máa lọ bẹ́ẹ̀ so ṣẹ́kàlà lọ́nà rahimahullahu ta'ala yọ̀rọ̀ tí ètì káfin àwọn gbà pé àdìsù yẹn clear so kò lè ṣe nǹkan tí ẹ ká ju lẹ̀ fún a ní tó ìṣẹ́ àbì tó ṣe tó náà sí bó tẹ̀ pé ṣẹ́kàrà gbáni rahimahullahu ta'ala jọ fún àwọn náà àwọn náà ma rẹ̀spẹ́kì tí àwọn sọ́láfù bá wà lórí ṣùgbọ́n wọ́n á sọ yí pé ń gbà kí ṣìmálù bá wà níbi aya àbí hadith tó lè túmọ̀ sí báwọn kan ṣe tú tó lè túmọ̀ sí báwọn kan ṣe tú ṣegun situation náà wọ́n ń prefer kan lọ pẹ̀lú ìtọ́pọ̀lọpọ̀lọ so ló fàbọ̀ jẹ́ pé ah, wọ́n ti ṣe tafsiri zalika adnala tarolu wípé èyí tó bá fẹ́yàwó ju ẹyọ kan lọ tí ó fẹ́ méjì ó fẹ́ mẹ́ta so lára nǹkan tó ṣe pé ó mọ́ tí ó ṣì náà nìyàn yẹn kan wá bèèrè lọ́wọ́ pé kẹta ló tún bẹ́ẹ̀ náà sọ́wọ́ fún so wọ́n ní àwọn òmò ṣùgbọ́n owó pé ó lọ bẹ́ẹ̀ sọ́n ṣùgbọ́n tí kò bá sẹ́ni tó tún bẹ́ẹ̀ nì nípa àwọn ṣètàrà jò kúrò mẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbà tí wọ́n wò pé kí olórí gbogbo Khalifa òun ni a jẹ ní bayani ipé ẹni tí ó ṣe kàlífà gbogbogbò ní ti ṣe kúrò àwọn olórí ìlú kan bí kàkà pé àyàn òjẹ́ ní bayà so ìkánú àwọn ọmọ kí wọ́n bẹ̀rẹ̀ kí ó ṣe mẹ́rin sọ́sọ́tì ìdọ̀wọ̀ náà nípa wípé ilé ìtẹ́ sọ yìí ni báyìí báyìí báyìí làwọn àfáà fi sọ lórí ẹlẹ́yìn sọ kó ti gbogbo àwọn sẹni wọ́n kọ́ wọ́n bèèrè lọ́gbẹ̀ta lè tó tíra òun wọ́n ní àtíra sheik absalam barjas wọ́n ni tó wá ṣe pé kò sáwọn tó sọ báwọn ṣe sọ inú àwọn ṣe tàrà lè kúrò bẹ̀ tó tó túnmọ̀ sí pé àwọn náà Qur'an àti so in tí àgbọ́yé àwọn sálàfù lórí ẹ̀yìn ó máa ń fi lọ́kàn so torí pé àwọn àárín ewu wọn bẹ̀ gan ṣọ́kàtọ̀ àdíṣì ti sọ àyà Al-Qur'an ní ẹ̀kẹ́ òun làwọn kan lè lónìí lọ fi ń gbá wọn àdíṣì dànù ọ̀nà àdíṣì ẹ̀ tako Al-Qur'an torí gbogbo ìlú pé kí ni àdíṣì òní tako Qur'an ṣùgbọ́n ṣe gbogbo àdíṣì tí ò bá ti bá Al-Qur'an náà ó lè jẹ́ nǹkan tó rọrùn láti ṣe láti ṣe fair consultation so inṣàlá àádọ́nù àbẹ̀lọ́wọ̀ subhanahu wa ta'ala ìtí abára kọlọ̀mà kó jẹ́ kí owó fún ní kọ̀ọ̀kan wa kó ṣe ẹsẹ̀ wá nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kí ó ṣe àlékún dáadáa fún wa ọmọdọ́n ta ń bẹ́ẹ̀ kọlọ̀mà kí ó gba ìbádà wa ń bẹ́ kó ṣe àbójúkúrò àwọn ìrẹ̀kúrẹ́ wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد able to إله إلا أنت أستغفرك وأتوب إليك